níbi yà ṣe ń tẹ̀síwájú lórí àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan láti lè ṣe rédíò ayéko òtọ́ one zero one point one tó kalẹ̀ sókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ ká darapọ̀ mọ́ Ọládùnní Bello lórí ètò yín ètò wa alfik fiden. a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahman rahim allahumma salli wa sallim ala khayri khalqillah muhammad bin abdullah sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi ajma'in amin àti ẹ̀yin olùgbọ́ wọn wọ́n wípé àjọ kó ojúmọ́ abárúkà ojúmọ́ aláàjẹká ṣe é pẹ́ ẹ káàbọ̀ sórí ọtí ètò yìí ètò àti àkóní àlefíkì òfin dín ọ̀làdùnní bẹ́lẹ̀ ló kọ̀ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. sharafdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lọ́gbọ̀nsọ̀ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà kọ́lọ́n kó jẹ́ ká rí yín pẹ́ látàrí dáadáa lójú pọ̀nà ẹ̀sìn Islam kọ́lọ́n kó túmọ̀ bá a kún yín kọ́lọ́n kó túmọ̀ bá a ṣe àlékún àáfíà sí fún yín inṣàlá kọ́lọ́n kó sì bá a bọ̀ yín lẹ́mí gígùn àti àlẹ́ àáfíà tó péye àti àlẹ́ husn lè khatima inṣàlá. ìbéèrè àkọ́ tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè oníbéèrè wọ́n ní wọ́n tún wá fọ̀ fún yí pé kọ́ máa mọ̀ súnmọ́ ibi tí atẹ́gùn bá ti ń fẹ́ púpọ̀ jù mọ́ oògùn tí ó wàá máa lò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé ń jẹ́ kó sùn wọ́n sì ní kò gbọ́dọ̀ má ṣaláì máa lo oògùn ń wá máa sùn pọ́n tó bá ti wá di àsìkò sọ̀láàtù sóbẹ̀ wọ́n ò tún jí àfi bí ẹni pé ọtí ń pààyàn ẹni ipò tí ó tún wà yóò wá sunrun títí tí ó fi wá di bí aago mẹ́jọ lẹ́yìn bí aago mẹ́jọ tó bá dìde òun làárọ̀ wà balẹ̀ díẹ̀ ní ọ̀sẹ̀ sọ̀rọ̀ àmọ́ ìpẹ́tọ̀ wọ́n ní ìjẹ́ irúfẹ́ èèyàn báyìí ṣé kò yé ṣe pé ń dọ́gbọ́n ṣe lọ́hùn díẹ̀díẹ̀ àti pé ipò wo ni sọ láti rẹ̀ lè wà eléyìí ó jẹ́ ìbéèrè aláwọ̀kọ́ ìbéèrè lẹ́ẹ̀kejì wọ́n ní gbọ́dọ̀ la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd yuhyi wa yumit wa huwa ala kulli shay'in qadir tí àwọn gbọ́ tí wọ́n sọ pé ó kéèyàn máa wí lẹ́yìn sọ́látù síwájú pé èèyàn tó dìde kúrò níbi tí èèyàn ti ṣe sọ́lá wọ́n ní ṣé èèyàn lè wí gbólò yẹn ṣáájú pé èèyàn tó ṣe àwọn tẹ̀síbí àbí lẹ́yìn téèyàn bá ṣe tẹ̀síbí àti àwọn nǹkan míì tó tún kù tẹ̀lé yóò tó wí gbólò yẹn wípé ìwo lèyàn ọ̀kọ́ gbé síwájú nínú méjèèjì eléyìí ó jẹ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹ̀kẹta ó ní ìbéèrè oníbéèrè láti orílẹ̀ Benin Republic wọ́n ní ẹni tó jẹ́ pé ó kọ́ṣẹ́ ó ti wá gba òmìnira wọ́n á fẹ́ ṣe fídọ́ọ̀mù fún lọ́dọ̀ ọ̀gá rẹ̀ báyìí ọ̀gá rẹ̀ wá ní dandan sámú ọgbọ́dọ̀ jẹ́ pé yóò kúnlẹ̀ ni òun sì ń sọ fún ọ̀gá rẹ̀ pé a ìkúnlẹ̀ bò ẹ yọ̀ǹda òun kúrò níbi ìkúnlẹ̀ kọ́sánì sámú ọgbọ́dọ̀ kúnlẹ̀ ni wọ́n ní ṣé irúfẹ́ onítọ̀hún lè kúnlẹ̀ lókun gbà tó jẹ́ pé ìṣẹ́jú tí ó fi kúnlẹ̀ ọ̀pọ̀ jù àbí bóun ni alhamdulillah wassalamu ala وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ألا ريتين ساري تسكي لا تاري على ري وفن لو بنتي أمالو léyìí tó ṣe pé ń bí kọ́ máa sùn lọ́pọ̀lọpọ̀ wọ́n ní ìgbà míì tó bá sùn kò ní jí láàárọ̀ àfi bí aago mẹ́jọ ṣé léyìí kì í ṣe pé ń dọ́gbọ́n fi ẹ̀sìn ṣeré àbí báwo ìgbà tí èsì pò ń lọ́kọ́ oògùn fúnra rẹ̀ táwa fi sọ pé ọ́n dọ́gbọ́n ṣe bẹ́ẹ̀ láti sáfà ti fẹ̀sìn a lè sọ pé ń dọ́gbọ́n láti fẹ̀sìn ọlọ́run ọba ṣeré tó bá jẹ́ pé wọ́n da létè ni wọ́n kọ́ rú oògùn bẹ́ẹ̀ fún kò bùkátà rú oògùn ọ̀run bẹ́ẹ̀ a lè sọ pé sí èsì pé wọ́n dọ́gbọ́n láti mọ́ǹtì jìnnà sẹ́sìn hmm mọ̀tò báyìí pé wàá ti fi hàn pé lódodo oògùn tó yẹ ti ń ṣe náà ni wọ́n kọ fún un bóògùn sì ń kí máa ṣèyàn náà ní sòmù tọ́lọ́mù bá ti kọ́ pé kó jí ìgbà náà ni wọ́n máa lọ ṣe ìpalẹ̀mọ́ àti sinlọ́n tí ó sì ṣe sọ láti ṣubhi tiẹ̀. anábì sallallahu alaihi wasallam ń sọ nínú adé wọn ni man nasiya salatan aw nama anha falyusalliha idha dhakaraha fa innahu la kaffarata lahu illa dhalik ẹni tó bá gbàgbé sọláàtì kan àbọ̀ oorun ló gbé lọ tí òjò sì sọláàtì yẹn ọ̀yà sí ní ìgbà tó bá ti rántí hmm. torí nǹkan kan ò sí kí ó pèsè rẹ̀ rẹ́ lórí fífi sọláàtì yẹn falẹ̀ àyàfi kó ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti rántí àbí tó bá ti jí tó kọ sẹ́lọ̀n tó bá ti jí kó máa ṣe sọláàtì rẹ̀ wọ́n ní la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir àwọn gbọ́ pé wọ́n ní ká máa wí mẹ́wàá lẹ́yìn àṣùbà ṣáájú kó tó di pa dìde mẹ́wàá lẹ́yìn Maghrib ṣáájú kó tó tún ti pa dìde bákan náà. àwọn wàá máa bò làwọn ti ṣètò wíwí rẹ̀ pẹ̀lú àwọn gbólómi akọni pé àtúnṣe lórí gbólóhùn bí wọ́n ti ṣe ní kẹ́ ẹ wí èyí tẹ́ ẹ wí yan àdínkù ti wọbẹ. Hmm. nítorí kẹ́ ẹ máa sọ lẹ́yìn àṣùbà àti lẹ́yìn Maghrib كاوي لا موا أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير أن يافق يحيي ويميت أو لا موا أي صباح الموا أي مغرب يعني كتب سقوي أستغفر الله أي في سلامة أستغفر الله أستغفر الله لا متى اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير أو لا ما وضعه تبعد كل ما مني وقال قد يساوي نيا صباح بس قال قجو ساويا تتو لين لين مغرب ṣáájú kó dipo di pé wípé lòun lẹ́ẹ̀mẹ́wàá. Hmm. torí pé wọn náà gbà wá pé gẹ́gẹ́ bẹ́ni tí ń ṣe sọ láti bá ti ṣe wà gẹ́lẹ́ nígbà tó sálámà náà ni ó tún ṣẹ́kù tí ó fi wípé lòun lẹ́ẹ̀mẹ́wàá. bó o ṣe jókòó àti ibi tó fọwọ́ rẹ sí bẹ́ẹ̀ ni gbogbo ó ṣe wà ní sẹpẹ́ tó fi rí pé o wí gbólóhùn lẹ́ẹ̀mẹ́wàá hmm. eléyìí jẹba. يعني كده واحد استغفر الله متى اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام ìgbà náà lọ́kàn gbólóyìn lẹ́ẹ̀mẹ́wàá lẹ́yìn àṣùbà lẹ́ẹ̀mẹ́wàá lẹ́yìn mọ́gìrì. wọ́n ní ẹni tó kọ́ sí ọwọ́ tó sì ti kọ́ débi pé ó gbòmìnira ọ̀gá rẹ̀ tó wá fẹ́ fún freedom wá sọ pé yóò kúnlẹ̀ ńlá ńlá gbàgàdà túláàsì wọ́n sì ti mọ̀ pé ká máa kúnlẹ̀ ká máa dọ̀bálẹ̀ ká máa ṣe gbogbo eléyìí ó takò ẹ̀sìn ọlọ́wọ́n bá wa àṣà àwọn abọ́gibọ̀ pẹ́ ni òfin ọlọ́wọ́n bá takò tòun sì jẹ́ mùsùlùmí gidi wọ́n á ní sóun lè kúnlẹ̀ ńgbà tó ṣe gbígbà tí wọ́n fi kúnlẹ̀ ọ̀pọ̀lọ títí à àjẹkọ lè bọ sàn góńgbà tó rẹ pé ọkàn lè bọ láàrin wákàtí kan kó tún mọ padà di rẹ mánu. báwo pé èèyàn di ẹni tó rẹ kó ṣe àtiwọjà hánàmà rọrùn tó máa ń sọ pé kinní kan dánú òfin ọlọ́run díẹ̀ mọ́kàn ṣe kò sọ̀rọ̀ ń bẹ̀ tó o gbọ́dọ̀ ṣe so nítorí pé freedom yẹn kì í ṣe freedom kúrò lọ́wọ́ nabosal jẹ́nà mm. freedom lásán pé ọmọ aṣọ ọmọ abẹ́rẹ́ fi gán sọ mm. freedom lásán pọ̀ kàn mọ èso fi kanlé freedom pé ọmọ wọn ti pé o lè po simẹ́ǹtì tó fi rẹ́lí mm. gbogbo nǹkan lé ayé lásán ọ̀ àti torí rẹ̀ lọ lúgbọ́ ọlọ́run ọlọ́mọdé kó o sọ á ṣe bẹ́ẹ̀ náà tàì ṣe bẹ́ẹ̀ kíkó dé. Mm-hmm. eléyìí àì fi òfin ọlọ́run ọba àì fi gbolẹ̀ àì fojú rẹ̀ gbolẹ̀ àì mm. sì fọwọ́ jábútẹ́ mọ́fin ọlọ́run ọba wa kéèyàn má bàa tẹ́ láyé dọ́run. Mm-hmm. jazakumullahu khairan sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tó lu jábí náà nù tẹ́sìmọ́ láǹfààní àti pè wọlé béèrè ìbéèrè kan àbí ìkejì lórí ètò yìí kí a pè ní àlefíkè òfin dín pẹ̀lú bí àwọn ìpè náà bí wọ́n ti ṣe ń rọra wọn báyìí ẹ jẹ́ kí n mú ìbéèrè eléyìí wá ọ̀dà ìpè mi ìwọlé bí ẹ lórúkọ yín o. hello. hello ẹgbẹ́ ìtọ́jà. orúkọ yín bí ẹ ti ń pè yìí. tóbi ló ń sọ̀rọ̀ láti ìgbà nìyẹn. ìbéèrè yín àníkà kí ní usa. ọ̀dà ẹ ṣe àdúpẹ́ ẹ lóko yín o ó ti já zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six <laughs> àwọn ìpè náà ń jára wọn nu ẹ jẹ́ kí á mú ìbéèrè ilé ìwá wọ́n ní ẹni tí kìí ṣe mùsùlùmí lóbìnrin tẹ́lẹ̀ tó sì fẹ́ ọ̀dà ẹ jẹ́ ká mú ilé ẹ lórúkọ yín o. Hello. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yín bí ẹ ti ń pè. Àbúrò náà ti ń pè wá Ìbéèrè yín. Ìbéèrè yín. Hello. <laughs> Àwọn àgbẹ̀ ń jára wọn o. Ọ̀dà. Ẹ jẹ́ kí a wá ọgbọ́n mi dá sí i. A tún lè máa pe zero eight zero six one nine nine eight four five nine. wa aleykum salaam wa rahmatulah orúkọ ibi ń pè. orúkọ yín o. hello. wa aleykum salaam wa rahmatulah orúkọ ibi ẹ ti ń pè. ìyá wọn gbọ́ wa. hello. hello. <laughs> ọ̀dà náà ẹ jẹ́ kí a rìn báyìí zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn òpin náà ń jára wọn ní o <laughs> ó dojú ẹ báyìí. Hmm. a tún lè máa pe zero eight zero eight six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine àti zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. wọ́n ní ẹni tó ń ta ọkọ̀ tó kún bọ̀ ọ̀dà. hello. assalamu alaikum. wa alaikum salaam wa rahmatullahi ọkọ yín. mo ti lo sọ́dọ̀ láti adùn. ìbéèrè yín. na ìbéèrè mi pé màmá àgbà tó ti gbé kan lọ ni pé àwọn gbé àbújá bíi two thousand tó mm-hmm. wọ́n ti wá wá sí Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ mm-hmm. wọ́n ti wá dàgbà wọn láǹfààní àti padà sí Àbújá mọ́ wọn láwọn jẹ nìkan ní two thousand àwọn àdẹ̀jẹ̀ nìkan ní two thousand six hundred tó dẹ̀ ń bẹ lórí àmì àwọn aláṣẹ pé bò ni àwọn ti máa bí àbùkátà yẹn torí pé táwọn bá láwọn yẹn gọ́sùn káwọn da wọn mọ̀ mọ́ tó wọn á ní pé káwọn ṣe ìbéèrè sí. alhamdulilayi tí wọ́n bá máa àdúgbò táwọn gbé rí so ó sì yẹ kó wọn morúkọ àwọn ẹni táwọn jẹ lówó wọn lọ bá wọn wádìí ńbẹ tó bá jẹ́ pé kò sọ́nà tí wọ́n lè gbà lọ́dọ̀ wọn wọn mú iye owó tí wọ́n jẹ àwọn èèyàn yẹn wọ́n fi ṣe sàrà ló kọ wọn mú ládàá rẹ̀ lọ́ọ́ bá wọn. Hello. Hello. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Wọ́n gbọ́n yẹn pé. Ẹ̀yin rédíò yín lọlẹ̀, tí wọ́n ti yín lọlẹ̀ kẹ́kọ̀ọ́ padà. Hello. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Ó kọ o. Ìbéèrè yín irú àjọ àwọn èèyàn lè máa fi tẹ́ ẹ bá ń kọjá lójú ọ̀rẹ́ lẹ́yìn tó ti kọ́ owó aláǹtakùn ẹ lórúkọ yín o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ ń bí ẹ ti ń pè. Ìwà lẹ̀sìn Abu Aisha láti Wàkàdúgù ni ọ. Láti. Sọ ìbéèrè yín. Abu Aisha láti Wàkàdúgù. Ìbéèrè yín. Àti àwọn ọ̀dọ̀gbọ́dọ̀ wa ọlọ́run járe pẹ́. Àmín. mo fẹ́ bèèrè lọ́wọ́ dókítà pé ẹ̀dá kò ṣe ìgbà dílé lẹ́yìn imam. bí ti báwo. ṣé bàbí bàbí lè mú yẹn àbí kò yí ṣé bàbí lè mú yẹn lẹ́yìn imam. naam naam ó ti yé ṣe ní mi. àwọn tí kíá ti wọ́n ti ṣe àlàyé lẹ́kọ̀ọ́ lórí yàtọ̀ tó ń bẹ láàrin alùsùnmẹ̀ jama àti àwọn wàbíyà oríṣiríṣi ìdọ̀dọ̀ wàbíyà yẹn máa ń pẹ́ ṣe comparison náà lórí àwọn àríyá ẹni wọn jẹ́ alison náà àwọn tó tó kọ́ wa ṣàlàyé dẹ́kun rẹ̀ yà sí mẹ́lá rẹ̀. padà ó ti yé. Ìjọ rẹ́díò náà láti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́. Àkọ́kọ́ oníbèrè tó béèrè ní àti Ọ̀yọ́. Ọládùn àwọn làwọn máa ṣe táwọn bá fojú kọ́ wo aláǹtakùn kò sádùn àkàkàn tẹ́ ṣe <laughs> bí ká pé ẹsẹ̀ yín bá kúrúkú àdúrà ò ló ń ṣẹ̀rí àníkẹ́ẹ̀sì tasọ yín bá dọ̀tí àdúrà ń ṣẹ̀rí àníkẹ́ẹ̀sì hmm. so gbogbo eléyìí ẹ mọ̀ pa ṣà lẹ́yìn fi ń béèrè hmm. so ojú rẹ kó wà láǹtakùn ilé yín dọ̀tí tòtẹ́ bá mú gbálẹ̀ tó bá fi gbanlé dáadáa so àwọn òwú aláǹtakùn yẹn ò ní sí lọ́nà rẹ má hmm. so mùsùlùmí là òfin ọlọ́run ọlọ́run sọ ànábì sọ làwọn fi ń sọ̀rọ̀ kìí ṣe pé àwọn àṣà tí àwọn èèyàn ń bá ká sọyìn hmm. lẹ máa tí òwò aláǹtakùn tó nítumọ̀ rẹ̀ nú àṣà ti yín hmm. ẹ mọ̀ pé tó òwò aláǹtakùn bá kọ yín lójú àbọ̀kọ yín lápá àbọ̀kọ yín lọ́wọ́ ó nítumọ̀ kan bó ní etí kọ̀yìn. Hmm. so nítorí dèrè gbogbo eléyìí ó ń bẹ nínú àtàkọ́yọ̀ ká máa gbọ́ wọn asán lásán gbọ́ òwò aláǹtakùn ṣe jọ ohun asán lásán òwò aláǹtakùn wa ń gbà á gbọ́ anabi sallallahu alaihi wasallam sọ pé laysa minna man tatayyara aw tutayyara lahu kìí sọ̀kan nínú àlùmọ̀ mi ló máa jẹ́ ẹnikẹ́ni tó ṣe kọ́ gbọ́ ohun asán lásán gbọ́ àbí tá a mú gba ohun asán lásán gbọ́. irú ẹ náà ní kẹ́ ẹ sọ pé ẹ tó máa tajà tọmọdé bá kọ́ àtàgbàlagbà bá kọ́ àṣẹ ọ lọ́wọ́ ẹ má gbowó lọ́wọ́ rẹ̀ àfi kọ́kọ́ lọ fọ́mọdé torí kókùtọ̀ ọmọ bàbá yín. irú ẹ náà ní pé ẹ gbọ́dọ̀ wé ọṣẹ lọ́jọ́ kan ẹ gbọ́dọ̀ wọ kankan àtọ̀sẹ̀ lọ́jọ́ kan torí kọ́ mọ̀ jẹ́ pàrọ̀sì kì í lẹ̀ ń wẹ̀ dànù. tó irú rẹ̀ náà ní kẹ́ ẹ sọ pé ẹ tó bá lọ ilé àná rẹ̀ tó lọ kí wọn tó wá kú bẹ̀ wọn gbọ́dọ̀ gbé ọjà rẹ̀ gbójú lẹ̀kùn àfi kó gbọ́. wà wọn wọn sán lásán tó bá pọ́n mọ́lẹ́yìn ànábì ni o sọ̀rọ̀ bá lè sọ́nà kó jẹ́ kó yí ọ tó ṣe pàṣẹ àbúrúkú kan lọ́n bá ká hmm. o lè jọ́ mọ́lẹ́yìn ànábì sọ̀rọ̀ bá lè sọ́nà tó bá ń gba àwọn nǹkan rádaràda àwọn gbọ́ hmm. ọ̀sẹ̀ tá à ń fi ṣe kinní kan àgbọ̀dọ̀ tó ń fi wẹ̀ ìyàwó àtọkọ gbọ́dọ̀ fi kinní kan wẹ̀ àfikọjẹ paris kí wọn gbogbo àwọn kinní yẹn ẹ̀yin lẹmọ bí tẹ ti rí hmm. gẹ́gẹ́ bí alukurani àti sunna o kò sí ń tọjọ gbogbo àwọn ilé àwọn nǹkan asán lásán tí ò wúlò tó ní í ṣe pẹ̀lú àwọn ẹ̀sìn abọgibọpẹ ní gbogbo àwọn nǹkan wọ̀nyẹn torí ẹ̀ ìwọ máa bẹ lọ́n tẹ́lẹ̀ náà gbogbo ojoojúmọ́ pọ́lọ́n ẹnìkan yìí mú orí wá bá ní àfiwọ́ lọ́n ẹnìkan òṣìṣẹ́ tó lè ti aburú kúrò lọ́dọ̀ bẹ́ẹ̀ la dágbára kan ní lẹ́yìn wọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa hmm. so bẹ́ẹ̀ ni mùsùlùmí máa ṣe ń tiẹ̀ láti Burkina Faso ẹni tí bàdí lè gbé yín lẹ́yìn imam ètò ètò lè ṣẹlẹ̀ ní pé tó bá kẹ́ bá sọ̀làt láti bẹ̀rẹ̀ dé parí pẹ̀lú imam bàdí kan ò sí tí ó gbé yín lẹ́yìn imam imam ò gbé hmm. so àmọ́ tó bá yẹ pé rákà kan ti bọ́ ọmọ yín lọ́wọ́ àbí jù bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ̀ bá pẹ̀lú lè máa mú bẹ́ẹ̀ ni bàdí lè mú yín hmm. nítorí pé nǹkan tẹ́yìn bá tẹ́pọ̀ ṣẹlẹ̀ sí yín ní àṣìṣe nígbà tẹ́ ń dásọ̀ láti yín pé so ẹ̀yin náà lẹ́ẹ̀daràn so tẹ́ bá lu gbanti ó mú yín ṣe bàdí lẹ́yìn ìgbà tẹ́ ti kú lẹ́yìn lè máa mú ẹ̀ ṣe bàdí hmm. tẹ́ bá sì lu gbanti ó mú yín ṣe kọ̀bìlì lẹ́yìn tẹ́ ti kú lẹ́yìn ìmáàmù ẹ̀ ṣe hmm. lè ìjẹba wọn ní kí ni àtúntò wà láàrin ahlus sunnati so a lè ṣe ìyàtọ̀ láàrin nǹkan méjì àfi kó dájú pé nǹkan méjèèjì ń bẹ alákọ̀ọ́kọ́ hmm. ń bẹ kò sẹ́lẹ̀ kejì so ahlus sunnati wal jamaa wà àmọ́ kò sí ti ń jẹ́ wàhábíyà hmm. kí ni ń jẹ́ wàhábíyà kò sí àwọn ọ̀tá ìsìn islam hmm. àwọn ẹni tó kí wọ́n kórìíra sunna àwọn ló lẹ̀ orúkọ yẹn máwọn ahlus sunna lágbọn abìkan láyé so èmi ò jẹ́ bẹ́ẹ̀ ọ̀fẹ́ túláàsì mi máa jẹ́ bẹ́ẹ̀ bó ló ṣe wá lè jókòó mi àbí àwọn aráyé wa sọ pé òye dìran ni ọ sọ da àwọn adédìran ni àbó òye dìran hmm. so adédìran ni wọn máa jẹ òye dìran ò lè jẹ tiẹ̀ so irú rẹ̀ náà ni wàhábí yàkó títí jẹ bẹ́ẹ̀ àwọn ọ̀tá ìsìn Islam àwọn ni wọ́n ń pe àwọn ahlùsúnà bẹ́ẹ̀ kìí sorúkọ ahlùsúnà ló ń jẹ́ wàhábí yà lè jẹ́ bó ṣe jẹ́. Jazakumullahu khairan Sheikh. hello. hello. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Assalamualaikum. Waalaikum salam wa rahmatullahi. Orúkọ yín bí ẹ ti ń pè. Assalamualaikum. Ẹ̀yin ò gbọ́ wa nu. Ẹ lórúkọ yín o. Hello. Hello. Ọ̀dà. Assalamualaikum. Waalaikum salam wa rahmatullahi. Orúkọ yín o. Orúkọ mi Alhaji Lena Abdulrasaq. Ìbéèrè yín. Mo ní kí ẹ bá ti dọ̀tú lérè nípa à ń kúnlẹ̀ fírọ́ọ̀mù à ń ṣe kankan yẹn. ẹ̀tún ń dá wa padà sẹ́yìn nù tí a ti kọ́kọ́ mú wá níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. ẹ lórúkọ yín o. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín bí ẹ ti ń pè yìí. màá ń tún àti ilé ṣe. ẹ bá a gbọ́n sókè díẹ̀ sí. màá ń tún láti Ogun State. ìbéèrè yín. náà ìbéèrè mẹ́ta ni mo ní kan ẹ bèrè méjì bẹ́ẹ̀. ẹ bá a sọ̀rọ̀ sókè ẹ̀yin ń gbọ́ wa nígbà tá à ń sọ̀rọ̀ sókè lẹ́yìn ah, náà sọ̀rọ̀ sókè ẹ dákun. ìbéèrè àkọ́kọ́ òun náà ni wípé ìwé sọ̀láṣì ìdùwà hmm. àti sọ̀láṣì wíìtì àwọn sóra òun làbẹ̀ fi máa kí. ẹjọ́ sàn. ẹ̀kejì. òun náà ni pé ìgbà tí a mọ̀ ń pé kò sí àwọn àfẹ́lì lẹ́yìn sọ̀láṣì làásù jẹ̀wọ́n pé ìrúnmọ́ gbìyànjú kò lè ṣe ń pín sí méjì ẹni tó bá yẹ pé àwa fẹ́ ṣe sàárà fún yín ọmọ ìyá tábẹ́ bá ń ṣe salad kí a lè ràn lọ́wọ́ láti kí alfred àbí mobile nípa àwọn abẹ́mi ṣe lọ́wọ́ sí. ọ̀dà ó ti yé. lóye náà àwọn ọ̀dẹ̀. aleykum salaam. alhamdulilayi ẹni tó fẹ́ ṣe náfìlà ọ̀bọ̀há gbogbo tó bá rọ ọlọ́run nínú alukur'an kò ké lẹ́yìn suratul fatiha ẹni tó bá fẹ́ ṣe salatul lẹ́yìn náà suratul a'la sabbih isma rabbikal a'la níraka alákọ̀ọ́kọ́ níraka lẹ́kejì fatiha qul ya ayyuhal kafirun níraka lẹ́kẹta fatiha qul huwa allahu ahad bẹ́ẹ̀ ni aṣáájú wa nabi muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n ti máa ń ṣe ní solatul witr ṣùgbọ́n ti solatul duha yẹn ẹ̀ka tó bá rọ̀ yín lọ́rùn nínú alukur'an wọ́n ní gbàtà ti mọ̀ pé kò sí náfìlà lẹ́yìn solatul asr ǹjẹ́ ṣé tí ẹnìkan bá pẹ́ dé tá a lè dìde pẹ̀lú rẹ̀ ká fi jẹ́ pé a fún láǹfààní kún náà láǹfààní àti ṣe sọ̀látùl jàmáà lẹ́yìn sọ̀látùl àṣr bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó burú ń bẹ̀ tó ń tún pé kò sí náfìlà lẹ́yìn sọ̀látùl àṣr torí pé léyìí ó nítumà ó ní sábàbí tẹ́ fi dìde pẹ̀lú ẹ̀ hmm. bó tilẹ̀ jẹ́ pé kẹ́ ẹ má dìde pẹ̀lú ẹ̀ lọ dà hmm. nígbà tó ń fẹ́ bá jama kí ló mú má tètè dì eléyìí ń pàtàkì púpọ̀ bẹ́ẹ̀ náà ni sọ̀látùl maghrib àmọ́ ó ní sọ̀láàtì wítìrì fún gbogbo àwọn sọ̀láàtì tá a ti ṣe lọ́sàn. àwọn fọkànhá ò sọ pé tá a bá dìde láti tún pẹ̀lú ẹni tó pẹ́ dé ká tó pẹ̀lú rẹ̀ kó fi láǹfààní àti ní ládàá jàmá ní sọ̀láàtì magrib tiẹ̀. so tá a bá fi mẹ́ta kún mẹ́ta tiwa ó di mélòó ó di mẹ́fà ó ti kó òun wítìrì ó di ṣẹ́fà torí ẹ̀ ká má tò lẹ́yìn rẹ̀ wọ́n ní lọ́dà àbí eléyìí kò sí tó burú ń bẹ̀ nítorí pé a lè ṣe náfìlà lẹ́yìn sọ̀láàtì magrib. hello. Hello. Aleykum salaam wa rahmatulah. Ó kọ yín. Akúgbájọ ìjọba. Ó kọ yín. Ẹ̀mí ọkọ̀ ọ̀pọ̀ ẹ̀. Ẹ ṣé o. Ìyá Ṣáìdì lè sọ̀rọ̀ láti ṣàlàyé. Ìbéèrè yín. Ẹ dákun ìgbà tí mo fi ń sírì, ọwọ́ sọ́ọ̀sì. Ìgbàmọ́wọ́ bẹ́ẹ̀ ti àmúyàn lọ́gbìn ìmọ̀ ọjà lè ní ti fò. Àmúyàn mo gbé kan tàbí ìrìn ti bàjẹ́ ni. Bí màá tó ṣe yẹn dákun, ẹ kó ètò ẹ̀ ní ṣíṣe. Wọ́n ní àwọn ṣe àwọn fẹ́ ṣe sọláàtì lè asri àníyàn magrib làwọn nílọ́kàn àwọn pọ̀nì làwọn fẹ́ẹ́ ṣe wọ́n ní ṣé àwọn ó tún àníyàn yẹn ṣe ni àbí sọláàtì yẹn ti bàjẹ́. alhamdulilayi ṣé àníyàn tó wà lọ́kàn ẹ̀ ní bá ti ta ṣe sọláàtì ta fẹ́ ṣe sọláàtì wọn ní jòmá. tó ń gbàdé ti dàníyàn asri fún magrib sọláàtì yẹn ò jẹ́ magrib mọ́ kò sì ní jẹ́ asri náà torí pé àkókò lọ sí asri méjì lójúmọ́ kan nítorí dájú ni pé ti ṣe asri magrib lọ́kàn ní ìsìn torí rẹ̀ nígbà tó ẹ bá ti ṣe làákàyè pé a magiri mọ fẹ́ ṣe asiri mọ dàníyàn ẹ tètè já sọ láti nu ẹ wàá tuntun bẹ̀rẹ̀ pẹ̀lú àníyàn ìtẹ ẹ fẹ́ ṣe gangan. hello. ẹ lè sà ẹ fún ètò kò ní bàjẹ́ o. ó kọ yín. èèmọ̀ gbádùn ètò yín. ó kọ yín o. èyí ká kẹ́kẹ́ lóṣèlú láti kọ̀dá ní èdè náà sọ. ó ní ká sì lè fi lórí ìlú dáadáa. ṣé ẹ fẹ́ béèrè béèrè ni. Ah, ẹ bá bínú ẹ ṣeun tí ẹ ń gbádùn ètò tí ẹ bá fẹ́ béèrè béèrè ẹ béèrè ẹ má bínú o àsìkò ní òótọ́ nǹkan ẹ ló kọ yín o. orúkọ ń jẹ tí ń pè. ó já ẹ lórúkọ yín o. hello. hello. hello. hello? Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yín bí ẹ ti ń pè ọ́. Wa alaikum salam. Ẹ lórúkọ yín o. Hello, salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ ibi ẹ̀sìn pé? Suhaimọ́ láti Abu Dhabi. United Arab Emirates ìbéèrè yín. Ẹni tí ó ìyàwó tó wá lọ sí ọ̀dọ̀ bàbá ọmọ yẹn, Hmm. so tí àbáyọ wa sọ wípé kọlọ lè bá bàbá òun tí gbogbo tí àbáwọn bá ti dẹrùn lọ́rùn so ṣé tí yẹn bá lọ sọ́dọ̀ bàbá yẹn sí tí kò sí ẹni kúrò tí àbáyọ bá ti fi ara mọ oní bàbá tòun bàbá tòun ni kí wọn lọ bá so ìbéèrè ẹlẹ́kejì àti àti sọ láti mú àkàndínlẹ́bí tó tó yá ẹ̀ lẹ́nu mi ò mi ò yí sọ mọ́ ní kí n béèrè. báwo ló rí so eh, nǹkan bíi twelve fourteen ni wọ́n máa ń ná máa ń pọ̀ sódà ti pè wọn lẹ́yìn rẹ̀ ni ìmáàmù tó máa ń ṣe ìtúbà so lónìí twelve yẹn ò tí ì lù tí wọ́n ti ń kírun yẹn tòbá tẹ́nu wa lù fún àti dé tẹ̀kùn tí wọ́n ti ń kírun wọ́n ti kí yàrá kan tòbá tó àjùmọ̀ ìwọ̀n tá a ti parí bàtà bá parí sọ̀dá tẹ̀lé ìmáàmù bá tún bẹ̀rẹ̀ ìtúbà mi tòbá tí wọ́n bẹ̀rẹ̀ ìtúbà tá parí ìtúbà yẹn wọ́n ni wọ́n ń ṣẹ̀ wá ń pè mí torí mo ti ń so fídíò ẹsẹ̀ à ń pè wọn pàtíkéjì ó pè wọn tán ìmọ̀mù ẹsẹ̀ wa pàtíkéjì ó pè wọn tán ìmọ̀mù ẹsẹ̀ wọn ṣe yútúbà ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú ṣé pépà tó lò náà ló fi fún ẹlẹ́ẹ̀kejì náà ló fi fún yútúbà ẹlẹ́ẹ̀kejì ṣe àyẹ̀ tó wá kí jímọ̀ mi. ìbéèrè alákọ̀ọ́kọ́ ní ẹni tẹ fẹ́ fẹ́ màtẹ lọ bá bàbá rẹ̀ bàbá rẹ̀ ní kẹ lọ bá bàbá òun gbogbo ohun tí bàbá òun bá ti ṣe òun fara mọ́ ìjẹ́tẹ̀ bá lọ bá bàbá tó bí bàbá ọmọ tẹ fẹ́ fẹ́ tóun bá sì fọwọ́ sí iṣẹ́ rí àwòfẹ́ abẹ́ rí fẹ́ bẹ́ẹ̀ ni rí àwòfẹ́ hmm. nítorí pé bàbá ẹni bàbá tó bí ni bàbá ẹni náà ni hmm. torí ẹ bàbá tó bí bàbá tó bí ìyàwó tẹ fẹ́ fẹ́ bàbá ìyàwó náà ni hmm. nínú alukur'ani alápọ̀nlé ọlọ́run bá ń sọ pé millata abikum ibrahim eléyìí ni ìlànà bàbá yín ibrahim aleyhi salam ìmọ̀ sí gbogbo bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá wa ni síbẹ̀síbẹ̀ ọlọ́run pè ń bàbá lórí ẹ̀ òfin ṣẹlẹ̀ sọ pé aljaddu abu bàbá bàbá bàbá náà ni so bàbá bàbá náà sì ń bẹnu ẹni tí í máa ń fọmọ lọ́kọ ṣùgbọ́n kò ní láǹfààní àti fọmọ ọmọ rẹ̀ lọ́kọ nígbà tó ọmọ rẹ̀ tó bí máa ń bẹ̀ẹ́ àyàfi kọjá pọ ọmọ rẹ̀ lọ fà lé lọ́wọ́ mm-hmm. ìgbà tó ọmọ tó ń bí ti fa ọ̀rọ̀ ọmọ tiẹ̀ lé bàbá tiẹ̀ lọ́wọ́ ọmọ tiẹ̀ jẹ́ ọmọ ọmọ fún bàbá tiẹ̀ bàbá lè fọmọ ọmọ rẹ̀ lọ́kọ pẹ̀lú yọ̀ǹda bàbá tó bí tààrà. eléyìí jẹ́ báwọn. ẹ wá ní ní Imaratul Arabiya al-Muttahida sọ̀látùl Jumu'ah àti ó ṣẹlẹ̀ lónìí ó yà yín lẹ́nu. so kò sí tàbí ṣùgbọ́n pé bọ́yá nǹkan tó ṣẹlẹ̀ ni wọn ti ṣàlàyé rẹ̀ fún yín hmm. tó bá pé sọ̀látùl jumu'ah ni aago méjìlá kọjá ìṣẹ́jú mẹ́rìnlá tẹ̀ wí yẹn òun náà ni ó láìkìlì kọjá pé wọ́n ń pèpè fún so àsìkò yẹn sì mọ̀ pé lọ́dọ̀ tiwa aago méjìlá ò ti lù rárá hmm. ẹ̀yin sọ pé ẹ ti ṣe sọ̀látùl jumu'ah ìsìn àwọn akẹ́sẹ̀ ń múra ni hmm. tọ̀ ní ibẹ̀ yẹn òun ti yẹ̀ kárí ló fà ló fi jẹ́ pé ìgbà yẹn ni wọ́n pèpè fún sọ̀lát ìgbà yẹn ni ìmáàmù bẹ̀rẹ̀ sí ní ṣe kútúbà ó ṣeé ṣe kó jẹ́ pé sọ̀lát mi ni wọ́n ń ṣe ṣáájú sọ̀látùl jumu'ah kọ́mọ lọ jẹ́ sọ̀látù listisqa kọ́mọ hmm. lọ jẹ́ pé sọ̀látù kusuf hmm. sọ̀látù kusuf ló súnmọ́ pé kọjẹ́ hmm. kọjẹ́ pé bóyá ìmọ̀lẹ̀ òòrùn wọ òkun lọ́sàn-án gan so táwa ṣe sọ̀látù ike títí tí ó fi di wípé òye yẹn ó padà hàn òkùnkùn yẹn ó pamọ́ tọ̀ eléyìí ń gbà tá a bá ṣe sọ̀látù yẹn tán ìmọ̀ọ́mọ́ òdìdé yóò bá àwọn èèyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó bá àwọn sọ yẹn ṣé kútúbà ni àbí ìsínilétí ìyapa láàrin àwọn olùmọ̀ ó súnmọ́ kọ́jọ́ pé ọ̀kan nínú àwọn sọ láti lọ ṣẹlẹ̀ à ń ṣe ń wò kọ́ mọ́ lọ jẹ́ kòsófù nítorí pé kòsófù ń tẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà ìgbà tó bá ṣẹlẹ̀ iná láṣe sọ̀látùl hmm. kòsófù ọba àjákòókò kan nínú àkókò tí wọ́n là gbọ́dọ̀ ṣe sọ̀láàtì náà hmm. irú àkókò tẹ sọ pé ń ṣe sọ̀láàtì yẹn àkókò tí ó yẹ kẹ́ ṣe sọ̀láàtì ni hmm. nítorí pé Ànábì sallallahu alaihi wasallam ń kọ̀ fún wa láti ṣe sọ̀lá hina taqumu qa'imatu dhahira ní ìgbà gbàtó òun sì wà látàrí ló súnmọ́ pé ẹ̀ ń ṣe sọ láti yẹn tòótẹ́ hmm. bá wádìí wọ́n sọ sọ láti tẹ kọ́kọ́ sí wọn jùmọ̀ ò lè dàrú hmm. láwọn wá ṣe kútùbà bíi mẹ́rin fún un níbikíbi hmm. láyé tẹ́lẹ̀ yìí jẹ́ bó ti ṣe jẹ́. jazakumullahu khairan sheikh ẹ lọ orúkọ yín o. asalaamualeykum. maaleykum salaam wa rahmatulahi wa barakatuhu orúkọ yín bí a ti ń pè yìí. ó máa ń nà sí láti àbújá. ìbéèrè yín wọ́n ní nígbà tó ní pípẹ́ kò dá kí obìnrin máa fi ìmúra jọ ọkùnrin hmm. àwọn afẹ́ pé àwọn ìmáàrù hmm. pé máa ń láìkí láti máa wọ ṣòkòtò sí kìnní tàbí máa wọ ìmáàrù ìlérí tó máa bù mọ́lẹ̀ ṣé kò sí láìpẹ́ inú ilé. alhamdulilayi rita alasọ òfin Ọlọ́run bá ní lẹ́yìn sọlọlọ àdìsọlẹ ńlá náà àwọn obìnrin tí máa ń ṣe bí ọkùnrin àtàwọn ọkùnrin tí máa ń ṣe bí obìnrin tó wá ṣòkòtò tó bá jẹ́ ṣòkòtò tírú rẹ̀ yí àwọn obìnrin lẹ̀ bá ń wọ̀ jáde kò sí nǹkan tó burú ń bẹ̀ àwọn bá ké ṣòkòtò rú táwọn ọkùnrin lóbìnrin bá ń wọ̀ ó burú jáì ẹ̀yin náà ti rí i pé ìgbà tí àwọn obìnrin sọ̀rọ̀ àwọn dẹni tí ń múra bí ọkùnrin tẹ̀tẹ́ ó kún àbùkù fún wa hmm. nítorí pé àti iyì àti àpọ́nlé eléyìí tó yẹ kó wà fọ́pọ̀lọpọ̀ nínú wa ó ti dànù ó yọ́ dànù ní ìgbà tí omi inú àgbọn ó jó dànù. láàyè láàyè àkàràmọ̀kùnmọ̀ wọn iyì wo ló wà lára ẹni tí ọlọ́wọ́ ṣòkòtò ní ìsìn lóbìnrin tó tún wá lọ́ọ́ wọ ṣẹ́ẹ̀tì lé lórí hmm. gbogbo ń tọ́lọ̀ ní kó gbé pamọ́ náà ló ti gbé ìta yìí ló fi ń kàwé ìròyìn hmm. a'udhu billahi minash shaitani rajim torí ẹ̀ òfin ọlọ́run ní kí ẹ wọ jilbab aṣọ gbàgẹ̀rẹ̀ tí ọmọ tòkè bọ̀ wá sílẹ̀ hmm. yóò bo gbogbo ara yín ẹnìkan sọ pé ah dáàbò lẹ́wọ̀n dà torí àwọn obìnrin wọn ò ní bíútì tí wọ́n bá wọrú eléyìí tọ́lọ̀ wá ní kí wọ́n sì dì wọ́n á bínú pọ́ ọmọ rẹ ó ń bo gbogbo ara rẹ̀ láṣìírí ò bínú sí i nígbà tí ń sídìí lẹ̀ mm-hmm. so ẹ sì máa pé ọmọ ń sídìí lẹ̀ ó lè padà mú kọjá pé wọ́n padà ra ọmọ mú wọn fi tipátipá bá lò bẹ́ẹ̀ mọ̀ pé ẹni tó fọmọ rẹ̀ lẹ̀kọ́ máa wọ̀wọ̀ kú wọ̀ kọ́ yẹ kó banújẹ́ ń jọ́tà burú bá ṣẹlẹ̀ mm-hmm. so ẹ rí i pé kò sí báwùjọ ṣe lè bàjẹ́ tó àwọn ẹni tí ń múra bọ́lọ̀ ti ṣe ní kí wọ́n múra wọn iyì àtàpọ́nlé ńlá máa bẹ fún wọn. kódà lọ́dọ̀ àwọn ọmọ àsọta táwọn gan bá rí wọn pé ah, alájà yín kọ́ là ń bá wí o. Hmm. àwọn àwọn ìtọ́ wọ ṣòkòtò tó wọ sinmi tí wọ́n sí gbogbo ẹ̀ lẹ́hùn àwọn là ń bá wí. àní wọ́n ti sọ fọ́mọ kan ní àwọn tí ń wọ̀ kadà. Hmm. wọ́n ní kí tẹ̀ ń gbá àwọn obìnrin ẹ̀yin tẹ̀ gbọ́ lọ́n gbọ́ tí wọ́n gbé àwọn obìnrin obìnrin tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín lè má mà tẹ bíréèkì lórí ọ̀kadà wọ́n bá tẹ bíréèkì lórí ọ̀kadà obìnrin tí ń bẹ lẹ́yìn rẹ̀ ńkọ́ àwọn stamp àyà wọn wọ́n stamp ẹ̀ mọ́lẹ̀. mọ̀lẹ́yìn sọ̀ṣánilá. gbogbo tán wọn wọ́n fi káńdì pọ̀ láwùláwàlà kú wọ̀tẹ̀ ìlànà. ọ̀kan wá tán pé ah mùsùlùmí lòun ṣùgbọ́n àwọn màtá làwọn máa gbé ń tà wọn. sùfàánàlélá kò sí ibà. àbá obìnrin kan bá bóra wọn ah, ẹ̀rù ọlọ́run tiẹ̀ máa bà wọn. ok èyí tó ń gbé náà nítorí pé ó ti sídìí tiẹ̀ lẹ̀ tó wàá ń gbé tó ń fi ń tayò bẹ́ẹ̀ lórí ọ̀kadà ọmọ pọ̀ ń sẹ́lọ̀ ni nítorí ẹ ẹ bora yín láṣìírí tọ́lọ́wọ́n bá ní kí mùsùlùmí bìnrin ọmọ àwọ̀ jáde ni ẹ máa wọ̀ jáde hmm. ẹ má ṣe ra yín ẹni tó ṣe pé kò ronú àtúbọ̀tán ayé yìí tí ó tà ní hmm. òbí yẹn bá sì ń ṣe àṣerọ́rùn wọ̀ ó pé ju àṣeráyé gbé lọ. Hmm. Allahu akbar jazakumullahu khairan sheikh. ó kọ yín o. alo salaamu aleykum. salaam wa rahmatulah ó kọ yín yàtí ń pè. ìyá Anẹ́gbàgbèrò tó wà ní jẹ́ ẹni tí ìjọba mú ọjà ẹ̀ tó lẹ́tọ̀ọ́ sí Mùsùlùmí bá lọ ra ọjà yẹn. Tó lẹ́tọ̀ọ́ sí ọjà bẹ́ẹ̀ lẹ́tọ̀ọ́ sí Mùsùlùmí láti rà. Ó ti yé. Alhamdulilayi, ẹni tí ìjọba bá gba ọjà lọ́dọ̀ rẹ̀, hmm. ẹ pé wọ́n fojú pa. Ìjọba wa fẹ́ lu ọjà ń gbàǹjo ọtọ́ kí àwa tá a jẹ́ mùsùlùmí ká lọ rà kọ́tọ́. Hmm. nítorí pé bí ìgbà tí èèyàn fẹ́ yọ ọmọ ìyá rẹ̀ ni hmm. èèyàn fẹ́ fi ìbànújẹ́ tiẹ̀ sẹ̀rin ẹ̀sìn hmm. mọ̀ pé irú ohun tó ṣe tọ́jà tiẹ̀ fi di tó ń lu gbàǹjo lónìí wọ́n má lè kángun sí wọn náà lọ́la. torí ẹ ẹni tí wọ́n gbọ́jà rẹ̀ yẹn ìjọba tó ná ọba ṣe dáa tí ọba jẹ́ kà ẹni tẹ́ gbọ́jà rẹ̀ yẹn náà lẹ́nu kọ́ lọ wówó wá tẹ́ tú ọjà rẹ̀ lẹ̀ fún un. torí ẹ̀yin náà fi rora yín wò kẹ́ tó máa lu ọjọ́ ọlọ́jà ń gbàǹjo hmm. irú ẹ̀ bá sì tẹ ń lónìí náà tẹ́nìkan náà àti àtìyín náà ó dájú pé ẹni bára rí kú níbẹ̀ hmm. ńlá ní tì í tó kò ní ká máa ṣe ká máa ṣera wa ní hmm. wa lọ́kàn ló kọ wà ń lónìí sí ń lọ́la ti ṣe wà tó bá gbọ́ pé wọ́n fẹ́ lu ọjà àwọn kan tí wọ́n gbà ń gbà ń jò nítorí dáa ni kò mọ́ra. jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí n túmọ̀ béèrè lẹ́yìn náà wá wọ́n ní maulud nabish tí ó di táwọn èèyàn gbà bí ẹni gba igba kílìnà lónìí báyìí wọ́n ní àwọn gbọ́ àwọn sì ti wá mọ̀ báyìí lámọ̀dájú táwọn sì ti wá yí padà wípé maulud nabi kò dáa nígbà táwọn gbàgbọ́ yìí rẹ̀ wọ́n ní ṣùgbọ́n àwọn tí ń ṣe níṣe ni wọ́n tún fi rinlẹ̀ yìí pé ànábì yẹ lẹ́ni àpọ́nlé lẹ́ni tó yẹ kírò àwọn ìmọ̀ àpọ́nlé wọ́n á bẹ̀rẹ̀ pé ǹjẹ́ wa la mọ ànábì sọ̀lẹ́ islam la mọ̀ àpọ́nlé jùlọ ni tí àfilẹ̀ lẹ́tọ̀ọ́ sí àti máa ṣe maulid nabi àbí àwọn sọ̀hábà tí wọ́n bá lùgbà àtàwọn tó tún tẹ̀lé wọn ẹni wọ́n mọ àpọ́nlé ànábì sọ̀lẹ́ islam jùlọ tó fi jẹ́ pé àwọn títí wọn wọn àṣe maulid nabi nígbà tó jẹ́ pé ànábì sọ̀lẹ́ islam gan fúnra yìí kò ṣe àti pé oore wo gan-an iní bẹ́ẹ̀ àti àǹfààní wo ló lè kó bá àwùjọ. àwọn tí ń ṣe lẹ́bi <laughs> so nítorí pé lábẹ́ òfin ọlọ́run ọba kò sáǹfààní kankan bẹ̀ hmm. ìfàsìkò ṣòfò ìfàsìkò ráàlì ni hmm. nítorí pé mọ́lìdì tẹ̀ ń sìn yẹn àkọ́kọ́ kò síbi tọ́lọ̀ ti ní kẹ́sí kò síbi tọ́lọ̀ ti sọ lọ́wọ́ sílẹ̀ ti ní kẹ́sí àwọn sàhábà tó bá lògbà ẹnìkan nù òṣèré ẹ̀rí táàbà tiẹ̀ pàànà bí ọ̀ráyè rẹ̀ àmọ́ àwọn sàhábà rẹ̀ àwọn fásitì kò lẹ̀ fún kò sí tọjọ bẹ́ẹ̀ àdádálẹ̀ lásán yìí aláìsí sọlá àìsílà sọ pé mẹ́nà àmìlà àmàlẹ́ ní lẹ́yìn sá àlẹ́yìn àmùrùnà fọwọ́rọ́ ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan kí ẹ sàwọn alápáláṣẹ pé kó ṣe á dá padà fún ìlànà bí iye ẹlẹ́ni àpọ́nlé ẹni àyẹ́sí ìdínú tẹ́yìn ti ń ṣe mọ́lẹ̀d kò é ṣe kò sápọ́nlé kan fànàbì nídìí kò sàdádálẹ̀ hmm. kò sí àyẹ́sí kan fànàbì sallallahu alaihi nídìí kò gbé àfikún kan wọnú ẹ̀sìn tí hmm. ìbá ṣe kó n fa àsìkò rẹ̀ ráàrí ọ̀kan fi àsìkò rẹ̀ ṣẹ̀sìn ntọ́lọ̀ ní kò ṣe tánà fi fi pọ́ láṣẹ ó jìnnà sí àwọn agbé àgbélẹ̀rọ àfọpọlọ gbé kalẹ̀ àwọn kan tí wọ́n fi ń tanra àwọn dànù tí wọ́n fi ń kọ́sí àwọn tí èsè mùsùlùmí ẹ̀wà tẹ́bàtì ẹnikẹ́ni tó bá fẹ́ràn ànábì tó sì jẹ́ni tó fẹ́ pọ́n ànábì lè tó fẹ́ yẹ sí hmm. ọ̀nà tó fi fi ìfẹ́ yẹn hàn àti àpọ́nlé àti àyẹ́sí yẹn oníkọ̀ tẹ́lẹ̀ lánàá rẹ̀ hmm. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم sọ fún wa pé tó bá yẹ pé bẹ́ẹ̀ ń ṣe ń janú fanu sọ pé ẹ fẹ́ràn ọlọ́run lẹ bá fẹ́ràn rẹ lódodo ẹ já ara mi rẹ àmì rẹ náà ni pé kẹ tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam tẹ bá ti tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam ọlọ́run bó nífẹ̀ẹ́ yín mm. yóò sì ṣàforíjì ẹ̀ṣẹ̀ yín fún yín mm. torí ẹ̀ ìwọ olólùfẹ́ ànábì tó ló ń ṣe mọ́lídìí ìwọ náà wò wò nínú nǹkan ọgọ́rùn-ún tánàbí ni ká ṣe tó o ti ṣe mẹ́wàá. Allahu akbar. Kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn tá ànábì lásán. Torí gbogbo ń tá ànábì ní ká ṣe. Wọ́n máa fẹnu yẹgẹrẹ ni. Wọ́n máa fẹnu jáwáyà lórí ẹni pé kí ni sọ àwọn wa tẹ̀lé lóhùn sí sàbí wa làwọn. Àmọ́ ń gbọ́ dáadáa lẹ̀ tán kọ́ wọ́n tẹ̀ bàtì. Mm. Olólùfẹ́ ànábì ti ń kówó jọ ló kọ́ pé òun ṣe àjọ̀dún ọjọ́ ànábì. Àwa máa fi tẹ́ gbà kówó ńlọ ṣé western union ni ó gbà ní àbíbo so gbogbo ẹ ọwọ àti kówó jọ kówó jẹ so gbogbo ẹ wọn ní ìdá orífẹ sábàbò bàtọlẹ làájẹ dábàá ti máa ń tọ́ fàtẹ́ ń fi ń sìn kankan tẹ́ ẹ tẹ̀ bàtí àbúrò máa ń ṣe yá hmm. ọjọ́ ìbò tó ṣe. hello. aleykum salaam o kàn yọ ẹ tí ń pè. ìbéèrè yìí ìbéèrè mi àkọ́kọ́ ojú omi ìsáàbù kọjú sí àwọn apá ètò ètò orúkọ àgùntè ìlú náà ètò ọmọ ṣe ìlú náà fún wa ètò nǹkan ẹ̀kọ́ tí wọ́n kà náà ni wọ́n pọ̀ fún ọ àwọn àfáà tí ń ṣe wọ̀límà lọ ẹkẹ lọ bí lélẹyìí torí wọn ní ṣé nǹkan ẹyọ kan táwọn ọmọ kà nìkan lọ yẹ kí wọn máa kọ wọn. tòótọ́ àìkú ìtẹ́ ẹgbàá lérò pẹ̀lú wọ̀límà ni pé ọmọ ti mọ gbogbo àlùkùránì ké hmm. ah, àbúrò akọ ní nǹkan ẹyọ ká jẹ́ kó gbogbo ẹ̀ ló ti kọ̀ hmm. nígbà wọn bá sọ fún wọn náà pọ̀ màrí ó ṣe wọ̀límà ọ̀ àdájókòó ẹ wàá ṣe ìdánwò fọmọ so ẹ yọ àyọkà fún bí kí bínú alukurani kọ́ máa kà tó bá ti já geere lẹ́nu rẹ̀ ajẹ́pọ̀ máa ti ṣàṣeyege. so lẹ́yìn wá gbà náà ọmọ wa máa alukurani ké ṣe ń lọ́ á tó pé ká máa ti torí rẹ̀ pé jọ ṣe àjọyọ̀ tó bá wá alukurani kí lẹ́sì. <laughs> ẹ orúkọ yín o ìyá ẹ jẹ́ kí n mú ìpele yìí ẹ lọ. aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ ibi ẹtí ń pè. naam. aleykum salaam ẹ bá a gbóhùn sókè dáadáa orúkọ yín. àdìsá ní sọ àdìsá àdìsá. ẹ sókè bí ẹ̀sìn ká tún gbọ́ yín. àdìsá àdìsá láti Beijing ní China ìbéèrè yín. ìbéèrè mi ni pé kí ìyá yẹn kò bá wà sí àgbọ̀ kò bá wà àbí ìkọlù ìyàwó sí ọmọ ẹ o a gbọ́ yín ẹ bá a gbóhùn sókè dáadáa tí ẹ bá lè gbìyànjú àti pè padà a yín agbára káká la fi ń la fi ń yí máa zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àti zero eight zero six one nine nine eight four five nine ah, àwọn nọ́mbà tí à ń lò nù ẹ lórúkọ yín o. orúkọ yín bí a ti ń pè. ẹ lórúkọ yín o. hello. Assalamualaikum. Aleykum salaam orúkọ yín bí a ti ń pè yìí. Assalamualaikum. Aleykum salaam wa rahmatulah orúkọ yín bí a ti ń pè. Náà stadium ní Alimọ̀sí láti stadium. Ìbéèrè yín ẹjọ ìbéèrè mi ni wípé orúkọ ọmọ mi ni ni mistura sọ àwọn kọ́lá ní kèsè mistura pé masura ni ẹjọ sà kí ni correct name ẹjọ sà àwọn àlekò. àtúnṣe tá a ṣe fún yín náà ló ṣe déédéé mastura mastura ẹni tọ́lọ̀ ń bò láṣìírí. hello. hello. orúkọ yín. wọ́n aláṣẹ kéwìn mọ́sálásí béèrè ìbéèrè yìí. ìbéèrè mi ni pé ẹ dákun gẹ́gẹ́ bí a ṣe gbọ́ ní ṣúnà pé kí a bá wọ inú mọ́sálásí ká yan mọ́sálà méjì. ìní mhm. pé ká pé mo wá wọnú mọ́sálásí mo wá bá kí rí làdáni pèrún ṣé màá ní sùúrù kí làdáni fi pèrún tán kí n tó yan nọ́sílà ni àbí mo lè bá nọ́sílà lọ. tó bá jẹ́ pé ọjọ́ lásán ni wọ́n ń pèpè fún sọ̀láàtì lọ́wọ́ ẹ dúró ó dìgbà tán bá pèpè tán ẹ máa dá ẹni tí ń pèpè lóhùn nígbà tó bá pèpè tán tẹ́ ẹ sì ṣe àdúrà tá a máa ṣe lẹ́yìn pèpè ẹ̀yìn ìgbà náà lẹ́tẹ̀sẹ̀ ṣe tahiyatul masjid lọ́kà méjì tá a fi kí mọ́ṣáláṣí. Hmm. àmọ́ tó bá pé ọjọ́ júmọ̀ ni bí òní yìí ìmáàmù ti wà lórí mímbà wọ́n wá ń pe sọ̀láàtì ẹ tètè ṣe náfìlà alákà méjì lásìkò tí wọ́n ń pe sọ̀láàtì lọ́wọ́ nígbà tí wọn bá parí kótóbà tẹ bá parí sọláàtì ẹ wàá dáhùn ìpèpè fún sọláàtì tẹ ti gbọ́ ṣáájú tẹ́lẹ̀. hello. ẹ bá ti sọ lórí báyìí nígbà náà kẹ ẹ pè ẹ lórúkọ yín o. aleykum salaam wa rahmatulahi wa barakatu orúkọ yín jẹ́ tí ń pè. àbúrò anas ló láti Ìlọrin. Ah, ìbéèrè yìí. ìbéèrè ìfowópamọ́ islamic cooperative wà tó wọ́n á ní bá pé ẹni bá gba fifty thousand naira yóò kọ́ two thousand naira gba fọ́ọ̀mù náà gba hundred thousand yóò fi three hundred three thousand gba fọ́ọ̀mù náà wọ́n á fi owó fọ́ọ̀mù yẹn tí kò ti bọ́ sí eh, rìbá. yàtọ̀ sí fọ́ọ̀mù tẹ̀ ń gbà gan bó ló jẹ́ islamic lẹ́yìn bùkátà àsìkò hmm. láfi lè ṣàlàyé because gbogbo nǹkan kọ́ lẹ́kàn nítorí pé mo yá hundred thousand hundred thousand náà máa fi dá padà ẹ ní islamic sẹ́yìn ọ̀mọ̀ yìí pé mo ti kọ́kọ́ yá wọn fifty thousand kún tó yá mi hundred thousand fifty thousand tí mo yá wọn kún tó yá mi hundred kìí ṣe islamic mm. so eléyìí wọ́n ń pè ní qardhan jarra naf'an owó tí mo yá yín tí mo fi láǹfààní àti iye ìtọ́pọ̀ jùlọ ni so eléyìí ti sọ di rìbá lábẹ́ òfin ọlọ́run bó ló ṣe wá di islamic ẹ wá ń sọ̀rọ̀ fọ́ọ̀mù. Mm. hello. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. Orúkọ ibi ẹ ti ń pè. Orúkọ mi ni ìyá Mọ̀síwárà torí Sanẹ́rì Ògbómọ̀ṣọ́. À ń gbọ́ yín. Mo kí àwọn bàbá wa ní wọ́n gùn. Ìbéèrè tèmi lọ báyìí pé pẹ̀lú owó yíyá. Nísìnyí ẹjọ́ ya ìjọ́ ya. bí a ti ń bá orílẹ̀-èdè nàìjíríà lọ pẹ̀lú hmm. ìjọba wa wọ́n ń ya owó wọ́n ń ya owó ṣùgbọ́n ṣé wọ́n lè mọ̀ láǹfààní láti san nínú ìṣẹ̀dá àti Islam wọ́n sì ní ẹni tó bá yá owó yóò bá lè san kó tó jáde láyé wípé ó ti yóò san níjọ́ gbẹ̀ngà ìṣàmọ̀ ṣé gbogbo àwọn ọmọ Nàìjíríà làwọn lẹ́tọ̀ láti san ní àbáwọn tó kankan <laughs> ìjọba ni ó rárá san. ìjọba kan bá lọ ìjọba míì bá dé gbèsè tìjọba tó lọ òun náà jogún rẹ ni àmọ́ wa níta àwọn jẹ là wá èmi láti láti gbèsè tí màá sanjọ gbèǹde èèyàn jẹ gbì ó ti ṣẹlẹ̀ kú gbì. àbí jazakumullahu khairan ẹ jẹ́ kí àwòbọ̀ ya bá lè rí eléyìí jọmọ ẹ̀yà ó tẹ̀ sí padà wá gbé ọ̀rá àwọn tí ó kù láti China náà ni àmọ́ ó ti gé jazakumullahu khairan sheikh ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣàgbàtẹ̀rẹ̀ ètò kọ́lọ́nkọ́ fi san alẹ́sùn lórí láyé bí àtìlọ́jọ́ àgbéǹdẹ̀lẹ̀ fẹ̀yàmà ọpọ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ ọpọ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà tí wọ́n dìjọ́ kọ́ wọn níwọ̀ láti òkè àdúrà akíntola afa ismail àti afa abdulwadud jazakumullah khairon ọ̀làdùnmí bẹ́ẹ̀ ló ń lókọ̀ mi o ọjọ́ mẹ́jọ ìní láti mọ̀ pàdé inshallah fún ọ̀tún ètò yìí títí gbà náà tí mo kí wa ní kíkí ọlá tó kíkí ọlá tó sàlùbáríkà jùlọ táàtù máa kíra wa nínú ọgbà ìjẹ́nà insha allah wípé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ẹ jẹ́ ká darapọ̀ mọ́ àyàn tó yẹ jímọ̀ lórí ètò àlùhùdà